ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn orúkọ mi ni olùṣọ́ àgùntàn adéwọlé ẹ̀rìlọ́wà joseph ẹni ọ̀wọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ èyí ètò jẹ́ ẹ̀ka ti bma global tó fìdí kalẹ̀ sí ìlú ìbàdàn ní nàìjíríà nípa oore ọ̀fẹ́ ọlọ́run gẹ́gẹ́ bí ìṣe wa a máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ìmọ̀ká tó lọ sínú ọ̀rọ̀ ọlọ́run lónìí ẹ jẹ́ ká tẹríba Ọlọ́run àjíǹde àti ìyè a gbé torí wípé ẹ̀yin ni Ọlọ́run. Ẹ̀yin ni ipá, ẹ̀yin ni agbára wa, ẹ̀yin ni ìrànlọ́wọ́ wa. Ẹ̀yin náà ni Ọlọ́run ìyè. A kọ́ lọ́rọ̀ tètè kọ́ṣe ni ọ̀rọ̀ wà, ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. A kọ́ wípé ọ̀rọ̀ yìí la fi dáhùn gbogbo àtìlẹ́yìn gbogbo tí a dá, kò sí kankan tá a dá lẹ́yìn bí kò ṣe lẹ́yìn, bí lórí ọ̀rọ̀ yìí. Ọlọ́run ipá àtàgbàrà mo gbàdúrà pé kí wá bá wa pàdé nípa ọ̀rọ̀ yín. Kí ẹ fi ìyè fún ọkàn kọ̀ọ̀kan àti etí kọ̀ọ̀kan tí yóò gbọ́. Ní ìparí kí orúkọ yín kó di àyìnlógo ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín. Um, gẹ́gẹ́ bí a ti ṣe ń bá ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run bọ̀ lórí kí ni ẹ̀ṣẹ̀ ìgbéraga ló ṣe jẹ́ ìkan pàtàkì náà àwọn ẹ̀ṣẹ̀ tó jẹ́ pé ó burú jáì tí Ọlọ́run kọjú oró sí a ti ń kíyèsí àwọn ọ̀rọ̀ Ọlọ́run ṣùgbọ́n lónìí yìí láòkà látinú ìwé Timothy a tún lọ kẹ́kọ̀ọ́ látinú ìwé Timothy orí kẹta ìwé Timothy kejì orí ìkẹta a máa wò láti ẹsẹ̀ kejì sí ẹsẹ̀ karùn ìwé Timothy kejì orí ìkẹta láti ẹsẹ̀ karùn-ún láti ẹsẹ̀ kejì sí ẹsẹ̀ karùn-ún ẹ má bínú sí mi tọrọ gáfárà ìwé Timothy kejì orí ìkẹta láti ẹsẹ̀ kan èkejì sí ẹsẹ̀ karùn-ún bíbélì wípé ó ní àti ó ní àti ohun wọn nì tí ah, ẹ̀hẹ́n sorry ẹ má bínú sí mi ìwé Timothy orí kẹta ìwé Timothy kejì orí kẹta ẹsẹ̀ ìkejì sí ẹsẹ̀ ìkarùn ó ní nítorí àwọn ènìyàn yóò jẹ́ olùfẹ́ ti ara wọn olùfẹ́ owó afúnnu agbéraga asọ̀rọ̀ búburú aṣàìgbọràn sí òbí aláìlọ́pẹ́ aláìmọ́ aláìnífẹ̀ẹ́ aláìlè dáríjini abanijẹ́ aláìlè kó ara ẹni aláìlèkó ara wọn ní ìjánu òun rorò aláìnífẹ̀ẹ́ ohun rere oníkúpani alágídí ọlọ́kàn gíga olùfẹ́ fàájì ju olùfẹ́ ọlọ́run lọ àwọn tí wọ́n ní àfarawé ìwà bíi ọlọ́run ṣùgbọ́n tí wọ́n ṣẹ agbára rẹ̀ yára kúrò lọ́dọ̀ àwọn ènìyàn wọ̀nyí pẹ̀lú ẹ̀kẹ́ hallelujah ẹ̀rí paul apostoli òun ló kọ lẹ́tà ló kọ ìwé yìí sí Timothy tó jẹ́ ìkan lára àwọn ọmọ rẹ̀ nípa ti ẹ̀mí tó sì jẹ́ òṣìṣẹ́ tó jẹ́ tó jẹ́ bí olùṣọ́ àgùntàn ní nínú ilé Olúwa ẹ̀rí o Pétérù wa ń sọ ó ti ó ń fún ní àwọn ọ̀rọ̀ àṣẹ kọ̀ọ̀kan ẹ níbí ìlà tí ó wá rí àṣẹ mìíràn tí tí tí ẹ pété tí Paul apostoli tí ó ń pa yóò sì ń sọ àṣẹ yìí láti inú ẹni tí a lè pè ní àsọtẹ́lẹ̀ nípa ohun tó máa ṣẹlẹ̀ ní ara ohun tó máa ṣẹlẹ̀ ní ìgbẹ̀yìn ayé wípé ní àkókò ìkẹyìn ayé o wípé àwọn èèyàn ìrònú wọn á yí padà ìrònú wọn á yí padà á dẹ̀ wá burú jáì ju ti àtẹ̀yìnwá lọ ju ti àtijọ́ lọ bíbélì sọ wípé àwọn ènìyàn wọn á jẹ́ ẹni tó máa máa mọ ti ara wọn nìkan wọ́n á jẹ́ olùfẹ́ ti ara wọn ibi tó dẹ̀ ti máa wá náà ni pé torí pé wọ́n ti jẹ́ olùfẹ́ wọ́n ti kọ̀ láti jẹ́ olùfẹ́ ọlọ́run èèyàn sì lè fi ara rẹ̀ sílẹ̀ eh, láti wà ní òfìfo ìsàlẹ̀ bóyá kéèyàn wà nípa ti ọlọ́run ni àbí kó wà nípa ti èṣù ẹ rí èṣù yìí á wá fún un ní á wá jẹ́ kó wá fẹ́ràn á dàbí kó kó fẹ́ràn ara ẹ̀ èṣù ló sì fẹ́ràn yẹn o ṣùgbọ́n lórúkọ pé ara òun èèyàn á bẹ̀ sí ń fẹ́ ara ẹ̀ kí la máa máa rí ni pé àwa ìfi owó àwa gàgà àgògò ní irú ọkàn ẹni tó bá fẹ́ràn ara ẹ̀ yẹn àwọn jẹ́ afúnnu wọ́n máa bẹ̀rẹ̀ sí ní jẹ́ afúnnu wọ́n máa gbéra wọ́n jẹ́ agbéraga wọ́n jẹ́ asọ̀rọ̀ búburú kò lè lọ́rọ̀ lé kankan lẹ́nu wọ́n jẹ́ ẹni tó yẹ pé ó jẹ́ aláìgbọràn kò ní fẹ́ gbọ́n nǹkan tó jẹ́ bíi aláìgbọràn ó túmọ̀ sí pé kéèyàn fi kéèyàn kéèyàn kéèyàn sọ̀rọ̀ kó kó kéèyàn fún ọ̀ràn yín ní ní ọ̀rọ̀ àṣẹ àbí ọ̀rọ̀ téèyàn gbúdọ̀ tẹ̀lé tí kéèyàn wá ní pé rárá ohun tó ń sọ yẹn òun ò ní gbọ́ so aláìgbọ́n aláìgbọ́ràn ọ̀rọ̀ ìyànjú ọ̀rọ̀ aláìgbọ́ràn sí òbí ẹ̀rí aláìtẹ̀lé aláìlọ́pẹ́ wọ́n á jẹ́ aláìmọ́ bẹ́ẹ̀ ni wọ́n á jẹ́ aláìnífẹ̀ẹ́ àìní ìdí ẹ̀ tíyàn fi tó fi nífẹ̀ẹ́ tí ò fi nífẹ̀ẹ́ ni pé ó máa fẹ́ràn ara rẹ̀ wọ́n ní á jẹ́ aláìlèdáríjì ni ẹni tí ó bá jẹ́ aláìdáríjì nìyẹn bí ìwà àbí mi tàbá nírò wà lọ́wọ́ ni pé kéèyàn wòye pé rárá o ti ṣẹ̀mí láìláì mi lè dáríjì ẹ̀ bíi pé èèyàn bíi pé nǹkan pa fúnra rẹ̀ bíi pé kò tiẹ̀ ṣe ẹlòmíràn á jẹ́ abanijẹ́ kò ní rí á rí ara ẹ̀ bíi ló dájú gbogbo àwọn èèyàn lọ ìbàjẹ́ àwọn èèyàn la máa wá wọn jẹ́ aláìlèkóra wọn ní ìjánu wọn ò lè kóra wọn ní ìjánu wọn ò lè kó ara ní ìjánu wọn ò lè kó ẹnu ní ìjánu wọn ò lè kó ìwà wọn ní ìjánu wọn jẹ́ òǹrorò ẹ̀rí kò sẹ́ni tó gbéraga tí kì í ṣe irú àwọn ìwà bíi eléyìí ni a máa wù ẹ̀ẹ́dẹ̀ rí wípé àwọn ìwà yìí òun ló wá pọ̀ jù nú ayé ní wákàtí yìí ẹ̀rí wípé ẹ̀rí bí àwọn ọ̀pọ̀lọpọ̀ ìbáṣepọ̀ wa bí ó ṣe ń bàjẹ́ níbi gbogbo tí a wà bóyá ní ilé ọlọ́run ni àbí láàrin àdúgbò láàrin àwọn ọ̀rẹ́ sí ọ̀rẹ́ ìgbéraga ló sì ń fa gbogbo eléyìí òun ló mú ìdìbàjẹ́ wọ̀nyẹn òun ló ń jẹ́ kó yá kánkán kánkán kánkán torí pé rí ara ẹ̀ bí ẹni tí kò lè tí ò lè gbọ́ tẹlòmíì mọ́ tiẹ̀ ó jẹ́ aláìní tí kò lè gbọ́ràn sí òbí lẹ́nu ọmọ mi ìgbéga ayé ẹ̀ torí pé ó ní mọ́tò torí pé ó ti kàwé á jẹ́ ẹni tí ò lè fẹ́ gbọ́ ìmọ̀ràn òbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí sì máa ń mú ìparun ó máa ń mú ìparun ó máa ń mú wá ní kánkán àti torí pé ó sì torí pé ó máa ó dẹ̀ máa ń ba ojú ó máa ń ba ọ̀rẹ́ sọ̀rẹ́ ìbáṣepọ̀ okùn okùn ọ̀rẹ́ ó máa ń bàjẹ́ okùn ẹbí ó máa ń bàjẹ́ okùn ọkọ sí ìyàwó sí ìdílé ó máa ń bàjẹ́ eléyìí á mú ìdíbàjẹ́ ńlá yá kánkán irú èyí tí a sì ń rí ìdíbàjẹ́ tí à ń rí nú àwùjọ wa lónìí ó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ó jẹ́ nǹkan tó jẹ́ pé ìgbéraga òun ló ó ń ṣe okùnfà ẹ̀ ìwọ àti èmi gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run ni pétérù wá sọ ni paul wá sọ ní ẹsẹ̀ karùn-ún yẹn ó wí pé fúnrú àwọn èèyàn tó ń ṣe bí eléyìí ó ní yẹra tó bá rí ẹni tó ń gbéraga kó má bàa kó ràn ọ́ yẹra ọ̀rọ̀ ìkìlọ̀ nìyẹn yẹra á láti yẹra fún ẹni tí bóyá ìwọ tó jọmọ léèwé o rí pé ọ̀rẹ́ ẹ kan kò ọ̀rẹ́ tó ń bá rìn àbí tó wà ní tó wà ní kíláàsì ẹ ẹ ó jẹ́ ẹni tó jẹ́ pé ó ní ìgbéraga yẹra ó dá ti ẹni ti ẹnìkan ló ń dámọ̀ kò fẹ́ mú bíbélì wípé yẹra tó bá rẹni tí ó jẹ́ aláìgbọràn sí òbí ó jẹ́ aláìgbọràn sí olùkọ́ ó jẹ́ alágbọ̀ràn sí àwọn ọ̀gá ó jẹ́ alágbọ̀ràn bíbélì wípé ìyẹra tó bá dẹni tí ò lọ́pẹ́ èèyàn bẹ́ẹ̀ á láti yẹra fún torí pé ẹ̀mí ìgbéraga òun ló mú kí wọ́n nírú ìwà bẹ́ẹ̀ tí a bá bá wọn sọ̀rọ̀ lọ́run tí wọn ò bá gbọ́ bíbélì sọ nípa wọn pé ká má bá wọn kẹ́gbẹ́ pọ̀ ká má bá wọn kẹ́gbẹ́ ìdí ẹ̀ ni wípé wọ́n ti yàn wọ́n ti yan ọlọ́run ní ìpọ̀sí wọ́n ti yan ọlọ́run bíi pé wọn bíi pé wọn ò lè bá ọlọ́run rìn wọn ò sì lè fi ara wọn sí abẹ́ ìbáwí tàbí tàbí abẹ́ àṣẹ ọlọ́run a sì rí wọn pàápàá nílé ọlọ́run òun ló fi sọ pé ó ní wọ́n ní ìwà wọ́n ní àfarajọ wọ́n ní àfarajọ bíi kìrìsìtẹ́nì wọ́n ní àfarajọ bíi ìwà bíi ìwà bíi ọlọ́run ṣùgbọ́n wọ́n sẹ́ agbára rẹ̀ kí ni agbára ìwà bíi ọlọ́run yẹn òun ní ìtẹríba kí ni agbára bíi ìwà bíi ọlọ́run yẹn òun ní ìtẹríba òun ní ìrẹ̀lẹ̀ òun ní ìrẹ̀lẹ̀ wọ́n lè máa lọ sílé ìjọsìn àfarawé náà ní wọ́n lè máa kọrin nílé ilé olúwa wọ́n lè máa ṣiṣẹ́ wọ́n lè máa gbowó kalẹ̀ wọ́n lè máa ṣe ohun kan tó dára bí ohun mìíràn ṣùgbọ́n tó bá di wípé kán wá sọ̀rọ̀ báyìí àbí nínú ìṣe wọn ẹ rí i pé agbéraga ni wọ́n bíbélì wípé yẹra torí pé irú wọn kì í ṣe ọmọ ọlọ́run tòótọ́ agbára agbára ìwà bí ọlọ́run òun ni pé á jẹ́ ká ní ìrẹ̀lẹ̀ á máa jẹ́ ká máa rí ara wa wípé a ò jẹ́ nǹkan kan a ò sì ní nǹkan kan lẹ́yìn jésù kristi lẹ́yìn ọlọ́run wípé nǹkan tá a jẹ́ lónìí ó jẹ́ pé lábẹ́ orí ọ̀fẹ́ àti àánú ọlọ́run ni ṣùgbọ́n agbéraga máa rí ara ẹ̀ bíi pé òun ni òun ni gbogbo nǹkan ó fẹ́ràn ara ẹ̀ ó fẹ́ràn ohun tó bá sọ ó fẹ́ràn ọgbọ́n ara ẹ̀ kò wọ́n ń gbà tẹlòmíì wọ́n ń gbà wọ́n ti tiwọn tó bá rírọ àwọn èèyàn bíi eléyìí nínú ìjọ ọlọ́run pàápàá bíbélì wípé yẹra torí pé wọ́n kàn dàbí ọmọ ọlọ́run ni wọ́n ń ṣe ọmọ ọlọ́run tòótọ́ ìwọ tí ò gbọ́ mi àkókò yìí mo fẹ́ fi Jésù Kristi lọ̀ torí pé a ó wà nírúpò ẹni tó ń sẹ́ tó ń sẹ́ agbára tó ń sẹ́ agbára ìwà bí Ọlọ́run tí o bá ti fi ayé fún Jésù Kristi tí o tí ì gbà gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ mo lè sọ gbangba wípé o ṣì ń gbé nínú ẹ̀ṣẹ̀ ni o tí ì di ọmọ Ọlọ́run o tí ì sí nínú àwọn tirẹ̀ ọ̀nà tó sì lè fi dí tó fi lè wà láàrin lára àwọn tirẹ̀ òun ni wípé kó rí ara ẹ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ tí o lè ran ara ẹ lọ́wọ́ wípé kó rí ara ẹ bíi pé ìwọ kọ́ ló ní ara ẹ Jésù Kristi ló ní ẹni tó sì ní ẹ̀yẹn òun ló wá ní ọ̀nà àgbékalẹ̀ ọ̀nà tó ti gbé kalẹ̀ nínú ìfẹ́ rẹ̀ láti lè fi kí gbogbo èèyàn kó fi lè dé ọ̀dọ̀ ẹ̀ òun náà ni nípasẹ̀ Jésù Kristi nìkan Jésù Kristi wípé èmi ni èmi ni ọ̀nà òtítọ́ àti ìyè ẹnikẹ́ni kò lọ sọ́dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ mi o láti gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa tó dùgbà lára rẹ̀ kó kó ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀ kó gbà á kó jẹ́ kó jẹ́ Olúwa kó di olúwa àti olùgbàlà rẹ kó o tó bá sì ṣe léyìí á fún ọ ní ìyè bíbélì pé ìyá àwọn tó gbà ló ṣe kíni o ló fi agbára fún láti lè di ọmọ ọlọ́run àgbà tó bá di ọmọ ọlọ́run yìí ló máa wá lè ní agbára agbára ìwà bíi ọlọ́run agbára ìwà bíi ọlọ́run yìí lálẹ́ fún ọ ní ìtẹríba lálẹ́ fún ọ ní ìwà tútù lálẹ́ fún ọ ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ lálẹ́ jẹ́ kó lè gbé pẹ̀lú ọlọ́run ní àlàáfíà àti pẹ̀lú àwọn ẹlòmíràn ní àlàáfíà tí o bá ń fẹ́ gba Jésù Kristi ní wákàtí yìí olùsọ̀tẹ̀lẹ̀ mi pé jésù kristi lónìí yìí mo rí ara mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ tí kò lè ran ara mi lọ́wọ́ jésù kristi máa bọ̀ lókun àyà mi torí pé mo gbàgbọ́ wípé ẹ kú fún mi ẹ kú fún ẹ̀ṣẹ̀ mi ní ọjọ́ kẹta àjíǹde kúrò nípò òkú ẹ sì gòkèrè ọ̀run mo sì mọ̀ wípé ẹ ti fún mi ní ìyè àti pàápàá pé ẹ ń padà bọ̀ láti wá mú sí ilé jésù kristi ẹ máa bọ̀ ẹ di olúwa àti olùgbàlà mi láti òní lọ ẹ sì kọ orúkọ mi sínú ìwé yìí ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín tó bá ti sọ eléyìí tó bá ti gbàdúrà yìí pẹ̀lú gbogbo ọkàn rẹ tó gbàgbé pẹ̀lú gbogbo ọkàn rẹ wípé òun náà ni ìyà nípẹ̀kun mo fẹ́ kó o wá ilé ìjọsìn kan tó bá wà nítòsí tí wọ́n ti ń wàásù tí wọ́n ti ń kọ́ ẹ̀kọ́ ìyà ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n sì ti ń gbàdúrà lọ bá tó wà níbẹ̀ sọ fún nǹkan tó ṣẹlẹ̀ sí ọ lónìí tí o bá dẹ̀ fẹ́ pè mí àbí o fẹ́ béèrè ìbéèrè àbí béèrè fún ẹ̀bẹ̀ àdúrà o lè pè mí sórí aago plus two three one plus two three plus two three four eight one zero five seven seven eight nine five four ní ọjọ́ mẹ́jọ ní orúkọ Jésù a tún máa pàdé ẹ jẹ́ ká gbàdúrà àjíǹde àti ìyá dúpẹ́ lọ́yún fún àǹfààní àtòrí ọ̀fẹ́ tẹ fún wa láti gbọ́ ọ̀rọ̀ yín ògùn ní forúkọ yín bá a ṣe ń lọ ẹ máa bá wa lọ ìjọ mẹ́jọ káfàyọ pàdé ní orúkọ Jésù Kristi olúwa wa àmín Jésù ni olúwa ó dàbọ̀.